tọkọ ẹ báyìí fi ọsùn ọlọ́run bá òun sọlọ wà nítorí àṣírí rẹ yóò tù yóò tù kí á ní ọ̀sẹ̀lẹ̀ lóbìnrin ìbá tún wò pé á ète wo gbogbo ète tóun sáàún já ní ń já ni wọ́n ń jáṣẹ́ òun wá wò pé kí ló ń lè ṣe òun. ó ní ọwọ́ afọ aṣọ ọfọ asọ ara rẹ̀ ọfọ ọtán ọ̀sà ọwọ́ afọwọ́ ara rẹ̀ bu ẹrẹ ibi tó ti fọsọ ọwọ́ asànmọ́ aṣọ tó ṣẹ̀ṣẹ̀ fọ. ó sàn mọ́ lára ètè tó dáná nù òun ló fọ aṣọ fún ara rẹ̀ aṣọ rẹ̀ ni ó wá bu ẹrẹ̀ rẹ̀ pé ẹ máa fọṣọ ńlẹ̀lẹ̀ pápá jùlọ ìlẹ̀lẹ̀ tí wọn rẹ̀ so ó wá bu yèèpẹ̀ ẹbẹ̀ gbàtọ̀ sásọ yẹn tán ó wá san lára ó wá wọlé ó sá àgbàlá wá wọlé. nígbà tó di ní ìrọ̀lẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni pọ́n fẹ́ lọ kásọ ọdẹ ibi àṣọ lónìí subhanallah ah allahu akbar aṣọ tó ga sí pé the first time tí màá kọ́kọ́ fọ́rẹ́ ìyá alágbájá umu tàmẹ̀dò umu lámọ́rí ta ló ṣe lé ẹ wá wò ó wọn kàwé kú bá bọ́ọ̀tà wọn bá rí i pé wọ́n mọ̀ọ́mọ̀ fi ẹ̀rẹ̀ yí aṣọ lára ni. táńdélé ìwò ẹ dákun sẹ́ni tó dáhùn dán wò mọ̀ fóun ló ń dán wò ni ó kúkú mọ̀ àmọ́ fẹ́ dá wàhálà alẹ́ ni. àwọn ní gbogbo ẹ̀lẹ́sìn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóun ti máa ń faradà fún yín eléyìí òun ò ní faradà aṣọ ìgbéyàwó òun ẹ sì wá lọ fi ẹrẹ̀ yìí láàbá yìí orí àròyìn yẹn ni àáfàá dé bá wọn lọkọ wọn dé bá wọn kì í sáàfà lọkọ wọn o kì í sáàfà torí ní tọkọ padà gbé nígbésẹ̀ ó já mọ̀ pé kì í sáàfà tọ́ba sì já àáfàá jẹ́ pé àfọ̀njálàbí ni àfọ̀nsúfì ni nígbà tí ọkọ dé wọn kó wọn rò wọn ò kásọ yẹn kúrò lórí wáyà so ọkọ náà rí i ni ok so ó pe gbogbo àwọn ìyàwó ó pe gbogbo àwọn ọmọ ó ní òun ṣàkíyèsí pé lẹ́nu ìgbà tí ìyàwó kẹrin ti dé àwọn nǹkan kádàràdà ń ṣẹlẹ̀ nu léyìí tá a lẹni tó ń ṣe kó jẹ́wọ́. ẹ wá rè tẹ́tẹ́ wá ṣe ní òní yìí aṣọ ìyàwó mi lẹ ṣe sí ẹ sì bẹ̀rù ọlọ́ ẹ̀yin èèyàn yìí torí ọlọ́run àìfẹ́yàwó ni mo fẹ́yàwó ni ta ló ṣe é nù yín kó jẹ́wọ́ ah. first wife ní òun ò tiẹ̀ mọ̀ pé èèyàn fọṣọ second wife ní òun mọ̀ pé fọṣọ but òun kọ́ lòun ṣe third wife ní òun ọmọ kankan nípa rẹ̀ ẹ̀yin ọmọ ń kọ́ ah. àwọn tí ẹ̀fẹ̀ kan sílé lásìkò ìgbà tí wọ́n fọṣọ àwọn ti lọ sí ilé ìwé ń tà wọ́n ọ̀sán láwọn dé ẹ̀rẹ̀ yìí ò sì jọ pé aṣọ ti gbẹ tán kí wọ́n tó san mọ́ ọkọ ni ẹ mọ tó ṣẹlẹ̀ òun ò fi yé yín wípé bàbá bàbá àwọn babaláwo ni. òun ti fi ọlọ́run bẹ̀yìn ní ìsìn ẹ̀ ẹ̀ jẹ́wọ́ kò le oògùn kan bẹ tó ń jogún ẹ̀ lọ́dọ̀ bàbá bàbá àwọn tó wà lákọọ́lẹ̀ ẹ̀ ẹ̀ ń bá béèrè ẹ̀ làwọn máa làwọn máa fún sẹ́ẹ̀rọ oògùn yẹn òun kàn sọ fún yín wípé ọjọ́ méje ni ó kà ọjọ́ méje lògùn yẹn ó kà tóun bá ti ṣe báyìí yọ àmà káǹtì ọjọ́ tí èpè méje tó dọjọ́ keje tẹ́ni tó ṣe kinní yìí tí ò bá jẹ́wọ́ kó tó dọjọ́ keje yóò ya wèrè láyé wọ́n gbọ́ lọ́run. <laughs> yóò ya wèrè láyé wọ́n gbọ́ lọ́run. nítorí náà day one ọbẹ̀ látọ̀là lọ. kẹmọ kàbáhùn lè wà ó bẹ̀rẹ̀ láti ọ̀la lọ wọn bá túká ṣé tó dètè kéde kúkú mọ̀nú ẹ̀mí ó mọ̀nú ẹ̀mí òun pé òun dètè kéde ọkà àwọn balẹ̀ pé àwọn ò mọ kankan nípa rẹ̀ òun náà ni ò lè sùn òun ni ò lè <laughs> ọjọ́ kìíní bẹ̀rẹ̀ malaria ọkọ bẹ̀rẹ̀ malaria ọkọ ẹni à kí ló dé wọ́n ní ara mi sàn gbóná ni ah ara ń gbóná ah so ti a wá nǹkan lò ọlọ́run ti wá nǹkan lò ọlọ́run fún wa lálàáfíà ń bọ̀ dọjọ́ kejì ó ara gbígbóná yìí ń pọ̀ sí ni o ibà yìí ń pọ̀ ni o ah ọ wá já lọ sí ọsibítù ah ó ní sọ̀rọ̀ ọsibítù kí ó ní tẹ́ ẹ bá bóun rí àgùn mu ẹ bóun gẹ̀ẹ́tì ẹ̀ tàbá gbòòbà ọkọ ní òwúrú wọn bọ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ọkọ sàdéhùn pé bá gẹ̀ẹ́tì ní ọjọ́ kẹta ọkọ lọ bíṣẹ́ bọ́kọ ṣe ń dé lọ́jọ́ kẹta báyìí ni wọ́n ń sọ fún pé ìyàwó rẹ̀ ó ti mú ọkọ̀ ó ti páàkì ẹrù rẹ̀ o ó ti lọ irọ́ ni ọkọ wọnú ilé inú yàrá máa fo à wọn bá pè lórí fóònù ìyá alágbájá èyí ti rí wọn ní tíkìrì fi ṣe ṣé ìwọ kọ́ sọ pé tọ́ba dọjọ́ méje pé ẹni tó mọ̀ nípa kinní yẹn yóò ya wèé láyé wọn gbọ́ lọ́rùn ẹ ọkọ ló ń sọ bẹ́ẹ̀ ṣé ìwọ mọ̀ nípa rẹ̀ ni sọ <laughs> ọmọ nípa rẹ̀ ni. ó ní bẹ́ẹ̀ ni ọmọ ń pa rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni sà so ìwọ náà ló fọ aṣọ rẹ ìwọ náà ló fi ẹrẹ yí ó ní bẹ́ẹ̀ ni sà ọkọ ni èmi kàn halẹ̀ ni mi ò lóògùn ìjogún oògùn kankan mọ́ kan halẹ̀ ni so ìwọ ló ṣe Allahu Akbar ó ti wá dáa báwọn sáà dùn tó wà ná dùn bẹ́ẹ̀ nà ó ti ṣèdájọ́ ara rẹ̀ so ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní o níbi ìfàbù o ó ṣẹlẹ̀ ní o ó ṣẹlẹ̀ ní. má dẹ́sẹ̀kẹ́tẹ̀ mọ́ o bọ́ ọ bá ń wá ìrọ̀nú ọkọ rẹ iná ètekéte a máa àṣírí irọ́ a máa ìwọ sì ní ìyọnú ọkọ ló wá ẹni tó ń wá ìyọnú ọkọ kì í parọ́ kì í mọ́ dètèkéte. nǹkan ẹlẹ́kẹjọ bọ́ ọ bá ń wá ìyọnú ọkọ rẹ tó o fẹ́ kọ́kọ́ ló yọnú sí ọdọjọ́ ọkú rẹ fífẹ́ràn ará ilé ọkọ. fífẹ́ràn ará ilé ọkọ ẹni bí orogún ẹni ọmọ ọkọ ẹni àti ẹbí ọkọ ẹni bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. ọfẹ́ kọkọrọ yọ́nú sí ọ. ẹ wá pé méjì lọ́wọ́ ọkọ tàbí ẹ pé mẹ́ta lọ́wọ́ ọkọ ọkọ fẹ́ràn wọ ó fẹ́ ọ ó fẹ́ràn eléyìí ó fẹ́ ó fẹ́ràn eléyìí ó fẹ́ ọ. ìwọ wà kórìíra ń tọ̀hún ọ wà á rí ìyọnú ọkọ òun kálá kò pọ́síbù kò pọ́síbù. bọ́kọ bá fẹ́ a ó fẹ́ràn a ló fi fẹ́ bí ọkọ bá tún fẹ́ bí ó fẹ́ràn bí ló fi fẹ́ bí ọkọ bá tún fẹ́ dí ó fẹ́ràn dí ló fi fẹ́ bí ọkọ bá tún fẹ́ é ó fẹ́ràn é ló fi fẹ́ ẹnìkan nù yín kò gbọ́dọ̀ kórìíra ẹnìkan kan láàrin ara yín bó bá já sí pé òun wá ìyọnú ọkọ rẹ̀ á bímọ tiẹ̀ bí bímọ tiẹ̀ dí bímọ tiẹ̀ é bímọ tiẹ̀ bó o bá ń wá ìyọ́nú ọkọ o gbọ́dọ̀ kórìíra ọmọ ẹnìkejì rẹ ọmọ orogún rẹ bẹ́ẹ̀ náà sì ni ọkọ yín kò jábọ́ lójú sánmà àwọn kan ni wọ́n bí òun náà ó ní bàbá ó ní ìyá ó lẹ́gbọ̀n ó lábúrò. bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ ẹ nífẹ̀ẹ́ àwọn náà ó nífẹ̀ẹ́ orogún rẹ ó nífẹ̀ẹ́ ọmọ orogún rẹ bẹ́ẹ̀ ló sì nífẹ̀ẹ́ ẹbí ọkọ rẹ bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ. nígbà yẹn wá pé méjì lọ́wọ́ ọkọ abẹ́ pé mẹ́ta ọ̀wà fẹ́ràn ẹnìkejì rẹ tiẹ̀ ń ta lọ lòún wòun. si ó ń ta á lọ́nu ò orogún ẹ ọkọ yín sì mọ̀ pé ẹ fẹ́ràn ara yín ẹ lè rí ìyọnu ọkọ òun bẹ́ẹ̀ fò tẹ́sẹ̀ yín bẹ́ẹ̀ fò ẹ lè rí ìyọnu ẹ̀. torí pé àìnífẹ̀ẹ́ ara yín yóò máa jẹ́ bànújẹ́ fún ọkọ àìnífẹ̀ẹ́ ọmọ ara yín yóò máa jẹ́ bànújẹ́ fún ọkọ ẹ̀yin lẹ́sìn fẹ́ wàyọ̀nú ọkọ yìí. bá a bá ń sọ pé kẹ́yìn orogún kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín kẹ́ ẹ nífẹ̀ẹ́ ọmọ yín torí kẹ́ ẹ lè kẹ́ ẹ lè ní kẹ́ ẹ lè rí ìyọ́nú ọkọ yín ni ọ̀kan nínú nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn tẹ́ ẹ fi rí ìyọ́nú ọkọ yín. nísìn a rí ìyálé tìyàwó tó ga sí wípé nígbà tí wàhálà wàhálà àárín wọn tó lágbára lójú ẹ̀ ọkọ ya ọ yà wọn sọtọọtọ ẹ ìwọ máa gbé ní òkè odò kí lè máa gbé ní ìsàlẹ̀ odò ẹ sì lérò pé ẹ rí ìyọnu ọkọ yín báwọn ẹ lè rí ẹ lè rí ṣé ẹ rí ìyọnu tá à ń sọ yìí àpèjúwe èrè bí ọkọ̀ tí ò gbádùn àtọkọ̀ tó gbádùn bí ọkọ̀ tí ò gbádùn àti ọkọ̀ tó gbádùn tí ò pé méjì lọ́wọ́ diona ọkọ̀ tí ò gbádùn tí ò pé méjì lọ́wọ́ diona diona ó máa mánéèjì ẹ̀ náà ni pé at least ó sàmú nǹkan wá lọ́kọ̀ ẹ fi mánéèjì ẹ̀ ọkọ̀ tí ò gbádùn ní ọ̀. èmi kọ́ ní kọ̀kọ́ fi ọwọ́ kọ̀ ọ́ wọ́n ń bẹnu àdíìsì wípé àdúrà tá a máa ń ṣe tá a bá ra mọ́tò tá a bá ra nǹkan gùn òun náà ní ká ṣe fóbìn níjọ tá a bá fẹ́ ipò ọkọ̀ lẹ wà àmọ́ ò gbádùn so ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní mánéjì ọkọ̀ tí ò gbádùn anyway ṣé mo sáà ń rí gùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí pọ́blẹ́mù ó ní òní rí ìyọ̀nú tí ó yẹ kó rí ní ọ̀dọ̀ mi nígbà tóun náà bá ti ṣe tó tẹ́ lọ́rùn. sọ orogún rẹ di ọ̀rẹ́ rẹ sọ ọmọ orogún rẹ di ọmọ rẹ. nífẹ̀ẹ́ bàbá ọkọ rẹ nífẹ̀ẹ́ ìyá ọkọ rẹ ọkọ rẹ ò jábọ́ ọkọ rẹ ò jábọ́ o. àwọn kan ni wọ́n bí lẹ̀. nǹkan kẹjọ nìyẹn o fífẹ́ràn ara ilé ọkọ ẹni orogún ẹni ọmọ ọkọ ẹni òbí ọkọ ẹni ó fẹ́ràn wọn. ìkẹsàn-án ṣíṣọ́ra fún ohunkóhun tí ó lè kó ọkọ sínú ìrònú ìbànújẹ́ ìnáwó àti gbèsè tí kò ní ìtumọ̀. ṣíṣọ́ra fún ohunkóhun ṣíṣọ́ra fún ohunkóhun tí ó lè kó ọkọ sínú ìrònú tọkọ bá ti di pé ń ronú lórí ọ̀rọ̀ rẹ ò lè rí ìyọnu rẹ o tọba ti di pé ò ń dá ìrònú sọkọ lára ò lè rí ìyọnu rẹ. bọ́ ọ bá ti di obìnrin ìbànújẹ́ tí ń kó bànújẹ́ bọ́kọ ò lè rí ọkọ rẹ̀. tọ ọba bá ti jẹ́ ìyàwó tó ga sí wípé ìmọ̀ kó ọkọ ẹ̀ sínú ìnáwó ni ìnáwó tí ò ní ìtumọ̀ ma kó ọkọ ẹ̀ sínú gbèsè ni ò lè rí yọ̀nú ọkọ rẹ̀. ìkẹwàá títọrọ àdúà tó yẹ fún ọkọ lójú rẹ̀ àti lẹ́yìn rẹ̀ gbogbo àwọn nǹkan tá a tò lẹ́wọ̀n yìí èyí tó jẹ mọ́ ṣíṣe ọmọ ṣe èyí tó jẹ mọ́ àìṣe ó fi ilẹ̀ torí pé oníbèrè ń bèrè wípé àwọn ọkùnrin kan ń bẹ sọ́gá sí pé bá a forí ṣe bá a fọrùn ṣe bá a fabẹ́ ṣe bá a gbogbo ẹ̀ ṣe. wọn ò ní wà pleased wọn ò ní wà satisfied ọ gẹ́ẹ̀tì fọ́múlà ẹ̀ ni àwọn kankan ń bẹ tó jẹ mọ́ ṣíṣe ọmọ ṣe àwọn kankan ń bẹ ó jẹ mọ́ àìṣe òfin ilẹ̀ but tó o bá lòun ṣe tó jẹ mọ́ ṣíṣe. so fi eléyìí tó jẹ maa àìṣe so fi ilẹ̀ àwọn nǹkan tá à ń sọ pé kó o fún kó o ṣọ́ra fún jọ sọra fún wọn sọ o ṣọ́ra fún wọn. kọlọmọ ni ọ ní apọnmi sínú apẹ̀rẹ̀ ayé mọ̀ pé òun pọnmi tòótọ́. ṣùgbọ́n inú kí ló ń dà sí inú báskẹ́ẹ̀tì bọ́ ọ bá sì ti dami sínú báskẹ́ẹ̀tì o ò ní tí ì kó ń di apẹ̀rẹ̀ tómi ó fi kó ń bẹ̀. ọ̀wá ní ẹ̀ẹ̀mọ́ tẹ́ tún lè ṣe mọ́ tí ẹ fi pílìsì ọkọ yín tọ́ ọ bá mọ̀ mo ti sọ fún ọ èyí tó jẹ mọ́ ṣíṣe nínú nǹkan mẹ́wẹ̀ẹ́wá yìí ọmọ ṣe àwọn ibi tá a ti ní kó o má ṣe nǹkan ọ ṣọ́ra fún un ọ wà máa ṣàdúrà fọ́kọ rẹ lójú rẹ ó sì máa ṣàdúrà fọ́kọ ẹ lẹ́yìn rẹ bó o bá ń ṣàdúrà fọ́kọ ẹ lójú rẹ tí ò sí àmì kò túmọ̀ sí wípé inú rẹ ò dùn sí àdúrà tó ń ṣe kò pọn dandan kó sì ẹ̀ sí àmì sádùúà rẹ ìwọ sá máa ṣe fún un nọmba fẹ́ bẹ́ẹ̀ ni kásàdúà ká sọ pé àmì nọmba fẹ́ bẹ́ẹ̀ ni ó rí i pé lórí ìrun gan-an tàbá ka fatia tán tí màá sọ pé wàhálà dọ́ọ̀lì àwọn àfáà kan sọ pé a lè ṣe àmì àwọn kan ní a lè má ṣe àmì so kò pọn dandan kò sẹ̀ mọ́ retí kí wọ́n ṣe àmì ní gbogbo ìgbà tó bá ti ń ṣàdúrà fún ọkọ rẹ ó lè ṣe é nu ó lè má ṣe rárá èyí tí ìwọ ṣe ló má tà nítorí náà jama'ata al-muslimat ẹ̀yin obìnrin mùsùlùmí àwọn nǹkan tí mo fi ṣí yín létí ẹ lọ gbọ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọ̀ kẹ́ ẹ lè bá a lè rí ìyọnu ọkọ yín kẹ́ ẹ lè rí ìyọnu ọkọ yín ibi tá a dùn sí ní alẹ́ ní insha allah tó bá wá di lọ́la ọjọ́ yamal àárọ̀ àárọ̀ yamal ahadi ní àárọ̀ tá a fẹ́ sunu rẹ̀ yìí a kà á dì bákan náà ẹpisódù tó kàn Uh, episode kí láǹtí lọ́wọ́ yìí ná seventy kí ni seventy six so the next episode náà yóò wáyé láàárọ̀ ọ̀la lórí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin náà ni o yóò wáyé ní àárọ̀ ọ̀la eh, oríṣi orí kunkun oríṣi orí kunkun the types of stubbornness the type of women stubbornness òní mo fẹ́ discuss it ní tàlímù lọ́la tabatika àdìsí ìwà discourse the types of women stubbornness oríṣi orí kunkun àwọn obìnrin yóò wúlò fún ọ púpọ̀ o alọ́fíà ṣe kò gẹ̀ẹ́rẹ́ gbìyànjú kó ṣíà prógrámù yìí pẹ̀lú àwọn obìnrin wọ́n ní pírọ́blẹ́mù gan o but tí wọ́n bá ti ń tẹ́tí sí ìṣítí tó ń tí wọ́n ń tẹ́tí sí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ ẹ̀tọ́ ìṣòro wọn ọlọ́run bàbá ní gbé fúyẹ́ fún wọn o ọlọ́run ọba lọ́ba tí máa ń gbé ìṣòro fúyẹ́ níṣì máa ń gbé e kúrò fún ẹ̀dá ọlọ́run yóò gbé kúrò fún yín o yóò gbé kúrò fún àwa náà subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.